ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì irú àwọn ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ táyé kọ́rẹ́ǹsì àti pàṣọ. ó ṣẹlẹ̀ ń kẹjọ. táyé kọ́rẹ́ǹsì tó wà ń bàdàn pàṣọ tó wà lẹ́kọ̀ọ́. ó ṣẹlẹ̀ ni ọ̀làláwò kọ́ ṣe. ó ọmọ gbogbo èèyàn tó bá lóun ọ̀lọ́gà ẹ sọ fún un pé irọ́ ní ń pa ọ́ láláwò kọ́ ṣe. ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́n. ó ṣẹlẹ̀ kẹjọ. Kọ́láwọlé ọmọ Olótúndé. ó ṣẹlẹ̀ kẹjọ. ìjìnlẹ̀ ìtàn ti dé lóríṣiríṣi. ẹ jẹ́ ń ṣàlàyé kan fún yín wá wá kẹ́ wá mú nọ́mbà yìí o. ṣẹlẹ̀ kẹjọ. nígbà wáṣẹ̀. ìrètí dé fún gbogbo wa o. lórí ti bẹ̀rẹ̀. kò sì sẹ́ni tí ń kọrin ilẹ̀ Yorùbá tí ò rí aláwòkọ́ṣe tiẹ̀. níkàlẹ̀ ṣẹlẹ̀ kẹjọ ọlọ́run a máa gbé èèyàn ga ju ẹni tẹ́ ẹ wà òkọ́sí ẹ lọ ìyẹn ò sọ wípé kéèyàn sọ pé eléyìí kò tó òun ìyẹn ò sọ ọ̀gá èèyàn dọ́mọṣẹ́ ọ̀gá lọ̀gá ọmọ jẹ́ fọ̀rẹ́fà fọ̀rẹ́fà. bẹ́lẹ́jọ́ bá wá mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkólẹ̀. túnde kẹjọ́. Kọ́láwọlé ọmọ olóòtúndé. ọ̀sẹ̀lẹ̀ kẹjọ. táyé ní. ìrìnlá. táyé kọ́rẹ́ǹsì nínú kinní kan tí mo wò lóru àná. lálẹ́ àná ni mo wò. ó ní tó bá ṣe pọ̀rọ̀ tóun sọ kẹwàá mú nọ́mbà. ọ̀rọ̀ yẹn ló ń jẹ́ pírọ́blẹ̀mù létí àwọn èèyàn. ìrètí dé. tí wọ́n fi sí òun gbọ́. ó ti tọrọ àforíjì. mo fojú ara mi wò mo fi tí ara mi gbọ́. ó ti tọrọ àforíjì. lọ́wọ́ pàṣọ àti gbogbo ẹni ọ̀rọ̀ kàn bíi Sefiu Alao. kí wàá ní ti yín o kí ni ti yín ẹ̀yin agbọ̀ràndò lórí tiktok kí ni ti yín ẹ̀yin agbọ̀ràndò lórí facebook bí ẹlẹ́jọ́ bá mẹjọ́ rẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. àlejò wa tòní ti wà níkàlẹ̀. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ lágbo fújì. tẹ́ ẹ bá gbàgbé. sẹlẹ̀ kẹjọ. nígbà kan bí wọ́n ṣe ti Alhaji Wàsíù Àyìndé nìyẹn tó fẹ́ kọlu Barrister ṣùgbọ́n torí pé ó ní olùbádámọ̀ràn pàtàkì ìyá rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ó sì jọ mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì àwọn tí wọ́n sì ń tẹ̀lé Wàsíù Àyìndé ńgbà náà jẹ́ àwọn tó rí wọn pé wọ́n tètè sọ fún un pé kọ̀sọ́nà ń bẹ̀ ń wo. kíá ló sì lọ bẹ Barrister. ìṣẹ̀lẹ̀ kẹjọ. àmọ́ wáyé bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́. ìyẹn ọ̀sọ́ ẹni tó bá lọ bẹ̀bẹ̀ dọ̀lẹ́ o. lẹ́yìn tán dìde lóríṣiríṣi. kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. àwọn ọmọọṣẹ́ mi wà ń bí. bí n bá react sọ̀rọ̀ kan. orí ti. tí n bá padà jókòó tí mo bá rí wípé mo fa react àbí àṣìṣe wà nínú ọ tí mo ṣe yìí màá mọ̀ pé wọ́n ti ń tọrọ àforíjì pé ẹ má bínú o ìdí ni wípé àjẹ̀bí mọ̀mọ̀ ní kógun jàlù. gbogbo ayé lọ́mọ̀ wípé táyé kọ́rẹ́ǹsì àwòkọ́ṣe pàṣẹ lówó tó fi jẹ́ èèyàn ṣẹlẹ̀ kẹjọ ó ṣẹlẹ̀ kẹjọ. ọwọ́ àwòkọ́ṣe pàṣọ ó mú orin pàṣọ ó mú dẹ́mọ́ pàṣọ òun náà wà talented ó sì fi tiẹ̀ kún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn a máa tìyàn nílẹ̀ nìkan ṣe tẹ́ ò ṣe má jẹ́ nìkan kan ó má jẹ́ nìkan kan ọ̀rọ̀ bí ìṣe ṣẹlẹ̀ kẹjọ. kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin àgbà promoter àgbà ìwà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ ṣe rí kíní social media yìí tiktok ní facebook ní kálukú ní wọ́nà tí ó fi rí followers pàápàá jùlọ àwọn tó bá ẹ̀sẹ̀ sí page ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni wọ́n máa fẹ̀ lójú tí wọ́n ó gbé fọ́tò ọ̀tún àti fọ́tò òtìsí. ee ẹ tún gbọ́n tí lámọ̀rin tún sọ ẹ tún gbọ́n tí làkàṣègbè sọ sọ̀rọ̀ nígbà tí ń sọ sọ sọ pé nítòhún ń sọ òye òun. ẹ má kó bá olórin nígbà àwọn olórin méjì tí wọ́n bá parí ìjà wọn tán níbo lẹ́yìn máa wà. àwọn kan ń sọ̀rọ̀ lórí Facebook. àwọn kan ń sọ̀rọ̀ lórí TikTok wọ́n ń gbá cruise inú lójú ara wọn òun ọ̀mọ̀pá kó ńlá làwọn fẹ́ ṣe fólórin. ẹ̀yin táyé pàṣẹ kò gbọ́dọ̀ dẹ́kọ̀ọ́ bọ́ dẹ́kọ̀ọ́ a. àlejò tòní ti wà níkàlẹ̀. ẹ mọ̀ pa kó bá ní tẹ̀ ń ṣeun tí ohun kó ń bá lọ sẹ́nikẹ́ni yóò lu ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bíi pé ẹ wí bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀. wíáràsì ẹni tẹ́ ẹ lẹ́yìn gbèjà yìí kò sọ tómú kò sọ há. àdúrà tí mò ń gbà láyé ni pé. gbogbo àwọn ọmọ mi bó tiẹ̀ jẹ́ pé mi ti dàgbà ń ò lè kọ́wà pàṣọ mọ́ gbogbo àwọn ọmọ mi ọlọ́run ó jẹ́ wọn ó níwà pàṣọ ó ní diplomacy o ò lè rí tiẹ̀ gbámú o ò lè rọ́wọ́ o ò lè rọ́wọ́ rẹ̀ níbi nǹkan ntọ́ bá wa pọ̀ wí ntọ́ wí là á wí àìsọ pé ntọ́ ló wí rè mẹ́jọ. bí nǹkan bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀. kẹwàá mú nọ́mbà yìí o. ṣẹlẹ̀ kẹjọ. oríire ti dé ó ti dé. bẹ́lẹ̀ bí bá jáde tó bá sì ti mọ̀rọ̀ rẹ̀ lẹ́bi pé òun ṣe mistake. ẹ̀yà ajá mójú kò ń bẹ́ẹ̀ ẹja mọ̀ bá mi lọ. kẹjọ ti dé ó ti dé ó lóòótú dé ó ṣẹlẹ̀ kẹjọ. nígbà ọ̀rẹ́ méjì bá ń jà tàbọ́mọ̀ ìyá méjì bá ń jà tálàgà tá bá ń dá sí i níjọ́ wọn bá parí ìjà wọn níbo ni wọ́n ó fojú sí. àwọn agbọ̀ràndùn ní ìjẹ́jà ọ̀tán bọ̀rọ̀ ẹ̀ tún gbọ́n tí bàbá ń tún wí ẹ̀ tún gbọ́n tọ́mọ ń tún wí ẹ̀ tún gbọ́n tọkùnrin ń wí wọ́n á máa dá jàálẹ̀ láàrin ọkọ àtìyàwó wọ́n á máa dá jàálẹ̀ láàrin ọ̀gá àtọmọṣẹ́ wọ́n á máa dá jàálẹ̀ láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ kí ni kí ni ẹnìkan ṣe tẹ́nìkan ò ṣe bẹ́ẹ̀ ikò tọ́lọ̀ ń gbé táyé pàṣọ sí lénìí ó tó pòsíṣàn tí ọba wo wájú tọ́ba wẹ̀ kó pé àá gbogbo ohun tí èèyàn máa fi ṣe eré ṣe lòun ti fi ṣe kò rí bẹ́ẹ̀ o o lè nílé ogún kọ́ lọ́kọ̀ ọgbọ̀n o lè lókìkí kọ́ ọ máa lo òde monday to friday o lè lóde kọ́ ọ máa lo òde monday to sunday. mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí gbọ́. ìyẹn ò sọ ọ́ di current champion. ẹ lówùrọ̀ mo ìgbàlá lò ẹnìkan ń lo ayé gbòò. níjọ́ tíra wọ àwọn sínú peters wà ń ta ó dàbí ẹni pẹ́ lòmí ò ní kọrin míì kó wà successful. ìgbà ní nǹkan ìgbà lásọ ìgbàlẹ̀ wò ìgbàlódéré kókò nílé lọ́rìn kò sẹ́ni tí òun lo ògo táìmù tiẹ̀ báwọn olùbádámọ̀ràn táyé pàṣọ. tí a bá mọ̀ pé àsìkò rẹ̀ ní ń lò yìí wọn ò ní jẹ́ kí nǹkan kékeré ọ̀bàràwọ̀ rẹ̀ jẹ́ o nínú ọmọ tí mo fẹ́ràn ní Táyé Pàṣọ ọmọ mi ni tí sì máa jú fún mi gbogbo ìgbà mọ́kà tí Táyé Pàṣọ ọ̀kọ́kọ́ lọ láyé Táyé mọ́kà tí ọ̀kọ́kọ́ bó tiẹ̀ jẹ́ pé mi náà ò tí ì ní nǹkan púpọ̀ gbà náà ṣùgbọ́n mo rí ògo lára rẹ̀ kò pẹ́ kò jìnnà tó dé ló ṣe àgbàlá gbè bísítà rẹ̀ ṣe bú jáde nu bẹ́ẹ̀ bá wá rí ilé tẹ́ ẹ jọ kọ́ tẹ́ bọ́bá owó kọ́sá ti mọ́ wò lù mí ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ o àmọ́ bí táwọn ọmọ wa náà ó dé lọ́la o ẹnìkan ò ní morí jẹ kọ́mọ́ra lọ́wọ́ o. sórí táyé pàṣọ ọ̀pọ̀ nínú àwọn tí ń ta sí ọ àwọn ọ̀tá rẹ tí wọn ò mọ tí wọn fẹ́ tí wọn ò mọ bí wọn ó sì ta sí ọ tẹ́lẹ̀ àwọn ní lu opportunity yẹn láti wọlé ẹnìkan tí bá ń gòkè tí bá ń lọ lálálálálá. nígbà tó ń fi kúlíkúlí mu gàárì ó lè lọ́tà ńgbà náà. nígbà tó ń bẹ̀bẹ̀ fòde pé ẹ dákun ẹ wá pè mí náà. àwa náà mo rí kọ ẹ pè wá. ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ bí òṣù. ó lè lọ́tà tààrà ọ̀gbọ́nrin òbẹ́ kọ̀mándà ni ó ní ọ̀tá ọmọdé ó bẹ̀rẹ̀ láti bi ìrákòrò òun tó bá ti ń rákòrò tó ti ń dà wọ́n lómi inú ó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní láti bẹ̀ sọmọ tí ń rákòrò wá gbọ́n ni kì bá gbọ́n akọwọ́ bọná ọmọ tí ọmọ lọ tí ọ̀fẹ́ mọ̀ múná tí ó rò pó dòdó ni tí wọ́n ẹ̀sẹ̀ mọ́ gbé padà. ọmọ eléyìí lẹ̀ ń mú lọ́tà. tí ò bá ṣe pé ayé tó dojú kejì ọmọ ọjọ́ mélòó ń táyé pàṣọ náà ná. ọlọ́run ti gbé ọ̀gá má jẹun ó tì ọ́ ṣubú má jẹun ó tì ọ́ luná. Ebe orí mi ń jò ní nígbà táwọn kan gbẹ̀sùn mọ̀ mí dé lórí Facebook àti TikTok ṣe bó rí pé mi ò ń gbọ́ sí wọn lẹ́nu mọ́yá rárá káwọ́ òkè mò ń wò wọ́n ràn sóní mọ́débi tí mo dé lónìí ni lẹ́yìn rẹ̀ àìmọye oore ńlá tọ́lọ̀ ń ti ṣe fún mi ẹni ayé ó ti ṣubú ni wọ́n ń wá o mọ̀jẹ̀ wọn ó tì ọ́ ṣubú. العدل وفاء